méjì tí àwọn onímẹ̀sìn pín sí nìyẹn lórí ẹni tó bá kú sórí ẹbọ kékeré gbọ́ yé dáadáa mọ̀ tí ń jẹ́bọ kékeré táwa ní mùsùlùmí kú lé lórí àwọn kan gbà pé aláwo lè foríjìn ìpè ẹbọ ńlá nìkan ni aláwo lè forí ẹ̀jìn ẹ̀dá tó bá kú lé lórí igun kejì nínú àwọn àfáà wọ́n ní rárá yóò jìyà ẹbọ kékeré rẹ̀ fún òdiwọ̀n ọdún tọ́lọ́ mọ̀ tí ó lò nù náà ni ṣùgbọ́n yóò padà jáde kú nù náà kò ní í dọ́gba pẹ̀lú ẹlẹ́bọ ńlá nínú náà àdúrà tèmi ni pé bí ṣe ìṣẹ́jú àyá ọlọ́run mọ́gìn bá wọn ṣe inú náà tèmi tọ́ ìyẹn ni ṣókí lórí àgbọ́yé ẹbọ ẹbọ ẹbọ ok kí wá ní àgbọ́yé ògùn kí ni àgbọ́yé ògùn nígbà tí ẹbọ pín sí méjì ògùn pín sí mẹ́ta ògùn ògùn àwọn kan àwọn kan á pè ní ògùn rédòdò ògùn nínú Yorùbá. wọ́n á pè ní oògùn rédòdò àwọn kan sì pè ní oògùn dòdòdò èyíkéyìí orí òpè nínú méjèèjì méjèèjì náà ló wọlé nínú èdè oògùn ní tiẹ̀ ó pín sí mẹ́ta ìsọ̀rí kìíní oògùn ẹbọ ìsọ̀rí kejì oògùn haramu ìsọ̀rí kẹta oògùn halal mẹ́ta ni oògùn pín sí ìsọ̀rí kìíní oògùn ẹbọ ìsọ̀rí kejì oògùn haram ìsọ̀rí kẹta oògùn halal kí ni oògùn ẹbọ nígbà tí mò ń sọ̀rọ̀ nípa kí ló ń jẹ́ ẹbọ. àwa pe nǹkan kan ní oògùn ẹbọ ní ìsìn ó yẹ ká mọ̀ wípé oògùn ẹbọ ó ní èyíkéyìí oògùn tó ní í ṣe pẹ̀lú pé oògùn yìí o tó o fẹ́ ṣe yìí o lára májẹ̀mú rẹ̀ ni pé ọmọ bọ nǹkan kankan o. oògùn ẹbọ ni oògùn ẹbọ ni oògùn tí ènìyàn fẹ́ ṣe tí wọ́n sọ pé ó ní gbólóhùn o ó ní gbólóhùn tó pè tí gbólóhùn náà sì jẹ́ pé ó máa pe àwọn ẹ̀mí àìrí àwọn irúnmọlẹ̀ àwọn iwin àwọn ayé àwọn àjẹ́ àwọn òṣòròǹgà àwọn ràwáníyà nígbà táwọn ń ké ó bá fẹ́ tán bá fẹ́ dá wàhálà lẹ̀ sáwọn èèyàn lọ́rùn wọ́n láwọn ń pera wá níyà ẹni tó ń pera wá níyà kò yàtọ̀ sí ẹni tí ń pe àjẹ́ kò yàtọ̀ sí ẹni tí ń pe oṣó kò yàtọ̀ sí ẹni tí ń pe irúnmọlẹ̀ oògùn tó bá ti la jíjọ́sìn fún nǹkan mì lẹ́yìn àlọ́ lọ oògùn tó bá ti la pípe ẹlòmíì lẹ́yìn àlọ́ ìyẹn là ń pè ní oògùn ẹbọ. agá sí wípé oògùn fúnra rẹ̀ kò lè jẹ́bọ. àfi tọ́ ọ bá mú ẹ̀bọ mọ́ oògùn fúnra rẹ̀ kò lè jẹ́ kí ni ẹ̀bọ ẹni tó fẹ́ sóògùn òun ni yóò mú ẹ̀bọ mọ́ nísìn bóyá bá ogún ọṣẹ kan wọn wá ní kó tẹ èjì ogbèsì wọn wá ní gbólóhùn rẹ̀ rèé àwa ni ọmọ sọ pé ifá ló ní kó o ṣe kinní kan ọ̀rúnmìlà ló ní kó o ṣe gbá kan ẹ̀yin ìyá ẹ̀yin bàbá ẹ̀yin gbá ẹ̀yin àwo <laughs> o ewé ogun o mọ́ ọṣẹ kò tí ì tu ọ láti fi wẹ̀ kì í tu ọ wọ́n ní àfi tí ọba pe àwọn kan sí i ní ó fi ṣiṣẹ́ ó ti dògùn ẹbọ nù wọ́n tá à ń pè ní ògùn ẹbọ nù. ọ̀kan pàtàkì nínú ògùn ẹbọ òun ni àṣìhìr àṣìhìr idán ọ̀kan pàtàkì ni ìdí ni wípé ohun tí wọ́n ń pè ní idán kò lè rọrùn láì pe nǹkan míì lẹ́yìn àlọ́ kò lè rọrùn láì máa jọ́sìn fún nǹkan míì lẹ́yìn àlọ́ ló fi jẹ́ pé gbogbo àwọn òpìdán ni wọ́n máa ní tí wọ́n máa bọ gbogbo òpìdán ní máa ní tí ń forí ìbalẹ̀ fún lẹ́yìn àlọ́ gbogbo òpìdá ní sì máa ń wígbó lóhùn yóò wígbó lóhùn ni ó lè ní aburakada aburakada aburakada aburakada ni ó wí àwọn kinní yẹn bó ṣe ń wí aburakada aburakada yẹn ó ti ń pe àwọn ẹ̀mí àìrí lẹ́yìn ọlọ́run àwọn ni wọ́n á ràn tó bá fẹ́ ṣe àlùpàyídà bóyá fẹ́ di ajá àbọ̀ fẹ́ di ọ̀ni àwọn yẹn ni wọ́n á àwọn yẹn ni wọ́n á ràn lọ́wọ́. bẹ́ẹ̀ náà ni àwọn oògùn àṣàṣì oògùn àṣàṣì bíi mágùn bíi oògùn kátàlé tí wọ́n sà síyàn now ní ìsìn mba ń bá sàṣì ẹnìkan tí nǹkan kan wá ń kó tí ń kó kòbókòbò tí wọn ò sì rí nǹkan la fíforí balẹ̀ fún kinní yẹn lọ tàbí pípe kinní yẹn lẹ́yìn ọlọ́run nítorí náà idán ó jẹ́ ọ̀kan pàtàkì nínú oògùn ẹbọ sórí gbogbo àwọn oògùn tó bá ti jẹ́ mọ́ pé ẹ̀nà ní ẹnà ló ń dè kí àsákárì rẹ̀ kó gún gbọ̀nà ẹnà ló ń dè kó máa ṣubú ṣeré ẹnà ló ń dè kí kí wárápá ó gbé gbogbo ẹ̀ pátá ó bọ́ sí abẹ́ idán. idán kan ò wà ní jẹ́dán láì pe nǹkan mì lẹ́yìn àlọ́ o ló sì fi jẹ́ pé gbogbo àwọn òpìdán pátá ni wọ́n ní òòṣà tí wọ́n máa bọ̀ torí pé òòṣà yẹn tó jẹ́ àwọn ràwá níyà tó jẹ́ ẹ̀mí àìrí ẹ̀mí àwọn àlìjànú àwọn ni wọ́n máa jáde tí wọ́n máa ń rún tì ń lọ́wọ́ lẹ́yìn Allah subhanahu wa ta'ala. so ní kókó oògùn ẹbọ o ní èyíkéyìí oògùn tó bá ní í ṣe pẹ̀lú pé èèyàn ò máa sìn lẹ́yìn Allah o ló fi já sí pé oògùn owó oògùn ẹbọ ni oògùn owó ètùtù ọlà oògùn ẹbọ ni nítorí wípé kò sí ni wọ́n ó pe irúnmọlẹ̀ wọ́n ó pe àlìjànú lẹ́yìn ọlọ́run bẹ́ẹ̀ náà sì ni wọ́n ó gbé nǹkan tí ẹni tó ṣe ètùtù ọlà ohun tí ó máa sìn lẹ́yìn àlọ́wù wọ́n gbélé lọ́wọ́ wọ́n lè ní kó máa sin àgùntàn kan tí ó máa forí balẹ̀ fún nulẹ̀ wọ́n lè ní kó máa tako lìǹkan kan lórí nínú ilé so ohun tí ń pè ní ògùn ẹbọ ó ní èyíkéyìí ògùn tó ní í ṣe pẹ̀lú pípe ẹ̀dá lẹ́yìn Allah tó ní í ṣe pẹ̀lú jígọ́sì fún ẹ̀dá lẹ́yìn Allah ògùn haram ìsọ̀rí kejì ògùn nu ògùn haram ó ní èyíkéyìí ògùn tí ó ní èròjà kan èyí tí Islam ṣe ní èèwọ̀ oògùn haram ní èyíkéyìí oògùn kan èyíkéyìí oògùn tó ní èròjà kan tí Islam ṣe ní èèwọ̀ nínú bí àpẹẹrẹ oògùn tíyàn bá fẹ́ ṣe tó ti la ẹran ẹlẹ́dẹ̀ lọ oògùn haram ni oògùn tíyàn bá fẹ́ ṣe tó bá ti la pé ọtí ló fi máa lò ó oògùn haramu ni èyíkéyìí oògùn tí yẹn bá fẹ́ ṣe tó bá ti la pé ìyẹn ó mú eegun òkú yálà tútù tàbí gbígbẹ tó bá ti mú lọ́wọ́ oògùn haramu ni bákan náà èyíkéyìí oògùn tó bá ti la pé ó lo nǹkan ẹlẹ́mìí eléyìí tí Islam sọ pé a gbọ́dọ̀ jẹ bóyá bí ajá bóyá bí àṣà oògùn haramu ni kì í wá ṣe gbogbo ìgbà tí oògùn bá jẹ́ oògùn haramu ló máa ń jẹ́ oògùn ẹbọ. E ok kì í sì ṣe gbogbo ìgbà tó oògùn bá jẹ́ oògùn ẹbọ ló máa ń jẹ́ oògùn haram oògùn lè jẹ́ oògùn ẹbọ pọ́nbélé oògùn sì lè jẹ́ oògùn haramu pọ́nbélé bẹ́ẹ̀ sì ni oògùn lè kó ẹbọ àti haramu sínú bí àpẹẹrẹ wọ́n lè ní kíyàn já ewé kó já egbò àtewé àtegbò halali gbogbo ẹ̀ ṣùgbọ́n wá ní ewé àtegbò yìí o tó bá ti gún tán ọ tẹ odù falẹ̀ lórí ọ wà pé àwọn ìyá òṣòròǹgà ó pè sí i irú oògùn yẹn ní ìsìn àní sọ pé ó jẹ́ àràámù nìkan àti ẹ̀wúlẹ̀ nípè ní àràámù oògùn ẹ̀bọ lápè torí kí ni. kìí ṣe nítorí pé jẹ́ o àbó wa egbò bí kò ṣe nítorí pé ó pe nǹkan míì lẹ́yìn aláwọ̀ sí. bákan náà ẹnìkan lọ mú ẹlẹ́dẹ̀ àti atare ó jó wọn ni kó máa fi fọ́kọ mu ohun tó ṣe yẹn à nípe lóògùn ẹbọ ògùn haramu là á pè torí amọ̀ ti ń jẹ́ bọ ní tí ń jẹ́ bọ ní pípe nǹkan mìíràn lẹ́yìn fíforí balẹ̀ fún nǹkan mi lẹ́yìn àlọ́ kò sì ṣe yùn ṣùgbọ́n ẹlẹ́dẹ̀ ọlọ́run ṣe ní èèwọ̀ òun wá mẹ́lẹ́dẹ̀ ó wá sọ di ogun oògùn àràmù ló ṣe ń ti ẹnu ìsọ̀rí oògùn kẹta oògùn halal ogun halal ogun halal ni èyíkéyìí oògùn tó jẹ́ pé kò la ẹbọ lọ kò sì la ohun tí ẹ̀sìn pè ní haramu lọ. oògùn halali oríkì tiẹ̀ ni èyíkéyìí oògùn tí ò la ẹbọ lọ tí ò sì la nǹkan ìwọ̀ lọ nǹkan tọ́lọ́ bá ṣe ní èèwọ̀ oògùn halali ó wá pín sí méjì ó ní àpẹẹrẹ méjì àpẹẹrẹ àkọ́kọ́ èyíkéyìí oògùn tí ànẹ́bì sallallahu alayhi wa sallam tó bá júwe fún wa oògùn halali ni èyíkéyìí oògùn tí ànẹ́bì Muhammad sallallahu alaihi wasallam tó bá júwe fún wa oògùn halali ni ìsọ̀rí kejì ogun halali èyíkéyìí oògùn tó jẹ́ ewé ìlú wa egbò ìlú wa tí ò yọrí sí pípe nǹkan míì lẹ́yìn àlọ́ọ̀ tí ó sì ní èròjà ohun tọ́lọ́wọ́n bá ṣe ní èèwọ̀ nínú oògùn halali ni. bí àpẹẹrẹ ànábì júwe wa sí ká máa jẹ dàbínù láàárọ̀ kùtùkùtù ha o ká tó fi nǹkan kan bọnu dàbínù èso òlu wọn ni oògùn halali ni ok nílùú tiwa níbí àwa náà ní èso míì tá a lè jíjẹ láàárọ̀ kùtùkùtù bẹ́ẹ̀ la sì ní ewé míì tí wọ́n sọ pé ká fi tẹ́lẹ̀ ẹnu bí àpẹẹrẹ ewé ewúro ń lè ní ká já méjì tàbí mẹ́ta ká jẹ ẹ́ lẹ́nu ká gbé mì pé gbogbo tó bá jẹ mọ́ gbogbo tí ń danú rẹ̀ rú yọ̀bọ̀ tìbọ̀ ọ̀tà so èyí tánà ibi sọ̀hún. So, sallallahu alaihi wasallam oògùn halali ni ewúro tiwa náà oògùn halali ni méjèèjì jọ bọ́ sí abẹ́ oògùn halali ni. so ìsọ̀rí oògùn nìyẹn o Ogun ẹbọ Ogun haramu àti Ogun halali nínú ohun tí a tún gbọ́dọ̀ gbọ́yé pẹ̀lú ọ̀rọ̀ ògùn òun ni pé ọ̀nà ìlò ọ̀nà ìlò ògùn ó lè sọ ògùn àlàálì di ẹbọ ọ̀nà ìlò ògùn ọ̀nà ìlò ògùn àlàálì ó lè sọ ògùn àlàálì di kí ni oògùn ẹbọ ní ìsìn àtìmọ̀ tí ń jẹ́ oògùn ẹbọ oògùn ẹbọ ni èyíkéyìí oògùn tó ní í ṣe pẹ̀lú jíjọ́sìn fún nǹkan míì lẹ́yìn Allah tàbí pípe nǹkan míì lẹ́yìn Allah ok àtìmọ̀ tí ń jẹ́ oògùn halali oríkì etí ẹ̀ ni pé oògùn halali ni èyíkéyìí oògùn tí yóò jẹ́ oògùn ẹbọ tí yóò sì jẹ́ oògùn haram àwa ní nínú tá a gbọ́dọ̀ gbọ́yé pẹ̀lú oògùn ó ní pé ọ̀nà ìlò ọ̀nà ìlò oògùn oògùn ní oríṣiríṣi ọ̀nà tá a máa ń gbà á lò ok ọ̀nà ìlò oògùn àlàálì ó wá lè sọ oògùn àlàálì di oògùn ẹbọ àpẹẹrẹ rẹ̀ ó yẹ kó ti yé wa irú àpẹẹrẹ tí mo mú wá lẹ́ẹ̀kan ok ẹ jẹ́ má pẹ̀rẹ̀ kan wá nìsín èèyàn mú ewé oríṣi méjì àbò oríṣi mẹ́ta àtàtàre wọ́n ní kó gún mọ́ ọṣẹ ó ń ṣiṣẹ́ ẹ̀fọ́rí kò sí àràámù nú ewé mẹ́tẹ̀ẹ̀ta ọṣà àbúwẹ́lẹ́ wa kì í ṣe àràámù kò sí èròjà àràámù ń bẹ́ẹ̀. ṣùgbọ́n wọ́n ní ọṣẹ yẹn wọ́n lọ́ṣẹ yẹn wọ́n ní yóò tẹ odù fásí lórí yóò wá pé ẹsẹ̀ ẹ̀fà kan sí i nínú ẹsẹ̀ ẹ̀fà náà yóò máa dákọ àwọn Ọ̀rúnmìlà àwọn àwọn irúnmọlẹ̀ tó wà ń orí fífọ́ yóò máa pè wọ́n sí i so ìlò oògùn ẹ̀fọ́rí yẹn tó jẹ́ ọṣẹ ẹ̀fọ́rí ó ti sọ dẹ̀bọ̀ mọ́ ọ lọ́wọ́ nù. àpẹẹrẹ míì òun ni oògùn family planning tí wọ́n ń sọ di ẹbọ mọ́ra wọn lọ́wọ́ ewé kan ń bẹ mi ò ní dárúkọ rẹ̀ mi ò ní dárúkọ rẹ̀ ewé náà ewé tó kọ́mọ̀ ni ṣùgbọ́n kì í sí nínú igbó kéékèèké ọmọ ń jẹ́ igbó tó bá tóbi pàápàá jùlọ tí odò ń sàn bẹ́ẹ̀. tí èèyàn bá ti wá mú ewé yẹn èèyàn wà èèyàn jà yóò pọ̀ yóò wà mú odidi atare kan yóò fi sí yóò à lọ ra òrùka onírin tó pọ̀ bó bá sì fẹ́ tà tó yóò wà kó sínú ẹ̀ yóò wà jó o ti wá jó ṣe é mọ̀ pé tó ti jó ewé yẹn àtàtàrẹ yẹn wọ́n á ti mí sí ara òrùka yẹn òrùka yẹn ni wọ́n wá ń ta ń gbòòrò tó ń pè ní òrùka family planning. ewé tó jó àti odidi ataare tó jó mọ́ kìí ṣe haramu ok ṣùgbọ́n a gbọ́dọ̀ ti torí oògùn tá a òrùka sọ́wọ́. So èyíkéyìí oògùn tó bá ti la híhá òrùka lọ yóò yọrí sí ẹbọ so la fi sọ wípé a gbọ́dọ̀ mọ a gbọ́dọ̀ mọ ìlò ọ̀nà ìlò ẹ̀tọ́ fún oògùn ẹ̀tọ́ ọ̀nà ìlò ẹ̀tọ́ fún oògùn ẹ̀tọ́ ọ̀nà ìlò hàlálì fún oògùn halali. dípò kó o sọ di òrùka ọ̀nà ìlò tó jẹ́tọ̀ ó ní kíyàn sọ di nǹkan tí yàn ó jẹ kíyàn sọ di nǹkan tí yàn ó mu. nínú ọ̀nà ìlò tó jẹ́tọ̀ fún oògùn lílò ó ní kíyàn sọ di ọṣẹ tí ó mọ̀ fi wẹ̀. ok so a gbọ́dọ̀ mọ ọna ilu ẹ̀tọ́ fún oogun ẹ̀tọ́ nitori pe tí a bá mọ ọna ilu ẹ̀tọ́ ọna lo halali fún oogun halali oogun halali yoo yọrí sí ẹbọ mọ́ wa lọ́wọ́. lẹ́yìn náà ọ̀rọ̀ kẹta lórí àgbọ́yé oògùn òun ni pé èyíkéyìí oògùn halal nínú gbogbo ìsọ̀rí oògùn mẹ́tẹ̀ẹ̀ta tá a pín oògùn sí oògùn ẹbọ oògùn haram oògùn halali ọ̀wọ́ oògùn halali nìkan ni mùsùlùmí lè ṣe ok tọba bá tún wá fẹ́ ṣe oògùn náà ìlò rẹ̀ kò gbọ́dọ̀ gbégbá ọ̀nà kíni ọ̀nà ẹbọ. E kò gbọ́dọ̀ gbé lílo oògùn rẹ̀ yẹn gba ọ̀nà ẹbọ bíi kó fi bíi kó fi háàka bíi kó fi ṣe ìfúnpá bíi kó fi kọ́lé kó fi kọ́ ẹnu ọ̀nà lé. nǹkan kẹta tí mo tún wá fẹ́ sọ fún wa lórí àgbọ́yé oògùn ó ní pé èyíkéyìí oògùn hàlálì tí a bá fẹ́ lò mùsùlùmí gbọ́dọ̀ ní àdìsọ́kàn pé sábàbí ni o oògùn kì í dá ṣiṣẹ́ o tá a bá pe oògùn ẹ̀tọ́ kan ní oògùn ẹ̀fọ́rí tá a bá pe oògùn àlálì kan ní oògùn jẹ̀díjẹ̀dí tá a bá pe oògùn àlálì kan ní oògùn ibà ìkankan nínú wọn ò lè dá ṣiṣẹ́ lẹ́yìn ọlọ́run ohun tó gbọ́dọ̀ wà nínú àdìọ́kàn mùsùlùmí ni pé kínní yìí jẹ́ sábàbí tí ẹ̀sìn ṣe ní ẹ̀tọ́ tí Allah ṣe ní ẹ̀tọ́ sórí tó o bá ti gbà pé sábàbí ni tó o wá sọ oògùn di ohun tí ń dáṣẹ́ ṣe lẹ́yìn Allah o ti bọ́ sínú ẹbọ o ti bọ́ sínú ẹbọ nìyẹn o so oògùn halali tá a gbé ìlò rẹ̀ gba ọ̀nà halali pẹ̀lú àdìsọ́kàn wípé sábàbí ni sábàbí ni o ẹnìkan mọ àáfàá kan máa ta oògùn kan ní òjì àáfàá ń gbajúmọ̀ báyìí ó wá máa polówó pé èmi kọ́ o sábàbí ni o èmi kọ́ o sábàbí ni o wọ́n bá ń pe àáfàá yẹn ní àáfàá onísábàbí ohun tá à ń sọ nìyẹn o bọ́ ọ bá lóògùn bà bọ́ ọ lóògùn jẹ̀díjẹ̀dí bọ́ ọ lóògùn èyíkéyìí oògùn kò sóògùn kan tí máa ń ṣiṣẹ́ illa billah illa billah torí pé oògùn ọgbọ́n ni ọgbọ́n ni oògùn ọgbọ́n sì rèé láháúlà lọ̀rọ̀ ọgbọ́n láháúlà wàlàkúwàtà ilá bìlà so èyíkéyìí oògùn tó jẹ́ oògùn hàlálì tá a tún gbé gba ọ̀nà hàlálì kò parí síbẹ̀ o nínú ọkàn rẹ lọ́hùn lọ́hùn gbà wípé sábàbí ni. ọ̀rọ̀ kẹrin lórí àgbọ́yé ògùn òun ni pé síwájú ṣíṣe ògùn hàlálì sọmọ pé a ti yọwọ́ ògùn ẹbọ kúrò ní ọ̀rọ̀ tiwa a ti yọwọ́ ògùn haramu kúrò ní ọ̀rọ̀ tiwa so a ti wá bẹ́ẹ̀sì lórí kíni o ògùn hàlálì ògùn hàlálì la wá ń tọpasẹ̀ rẹ̀ bọ̀ wípé lílò rẹ̀ ká gbé ọ̀nà hàlálì bákan náà àdìọ́kàn wa lórí ẹ̀ ni pé ó jẹ́ sábàbí fún ìwòsàn ó jẹ́ sábàbí fún ìlera wa tọ́ kókó kẹrin ohun tó wá ni pé kó o tiẹ̀ tó lọ sọ pé o fẹ́ ṣe oògùn halal kó o tó sọ pé o fẹ́ ṣe oògùn halal ṣẹ́ o gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ wípé ṣé ìsìláàmù kò ṣe lílo oògùn fún nǹkan náà ní èèwọ̀ o gbọ́dọ̀ mọ̀ bóyá ìsìláàmù sọ pé irú nǹkan báyìí o a kì í fi oògùn kò lójú o bí àpẹẹrẹ